ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹnurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ilé ìránṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyè ní ìjẹ́jọ́ ẹ rí i pé a tẹ̀síwájú lórí ẹ̀kọ́ tí a ti bẹ̀rẹ̀ níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìyẹn ni lórí kókó àkòrí jésù kristi borí ìdánwò èmi pẹ̀lú mo lè borí Jésù Kristi borí ìdánwò èmi pẹ̀lú mo lè borí tí a ò bá gbàgbé àkíyèsí ìdánwò ìdánwò ìdánwò Jésù Kristi lọ́wọ́ Sátánì ètò yẹ pé olùwàmọ̀mọ̀ gbààyè fún Sátánì láti dán ìgbàgbọ́ Jésù Kristi wò a dẹ̀ kíyèsí àwọn ohun èlò tí a kíyèsí àwọn ẹ̀kọ́ méjì ètò yẹ pé a lè rí kọ́ nítorí pé ó jẹ́ bí tó lè jẹ́ bí àǹfààní fún ìmí àti wọ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì a lè rí àwọn ẹ̀kọ́ méjì yẹn kọ́ tí yẹ pé a nípa ẹ̀ tí a àparí iṣẹ́ ìránṣẹ́ wa nípa kíkíyèsí àwọn ohun èlò tẹ́lẹ̀ yìnbó ń pè ní resources àwọn ohun èlò márùn-ún èyí tó jẹ́ pé inú ẹ̀kọ́ tí a ti kọ́ yẹn a lè rí tó jẹ́ ohun èlò fún wa tí àwa kìrìsìtẹ́nì lónìí tí a lè fi lè borí ìdánwò sátánì nígbàkigbà tí bá gbé tíṣù bá gbé àrékérekè àti ìdánwò rẹ̀ dé àti kíyèsí méjì nínú àwọn ìdánwò yẹn nínú àwọn ohun èlò tí a fi lè bo sátánì yẹn àkọ́kọ́ ó ní wípé àdékíyèsí ohun èlò tí a pè ní àdúrà nínú ìwé lúùkù orí kẹrin ní ẹsẹ̀ kejì wípé jésù kìí ṣe jẹ́ni tó ń gbàdúrà torí pé nígbà tí ó ṣe ìbọmi a rí pé ó gbàdúrà ọ̀run sì ṣí lẹ́yìn bàtà ti ṣe ìbọmi fún tán àwa pẹ̀lú aláti lè jẹ́ ẹni tó ń gba àdúrà nípasẹ̀ eléyìí àwọn ìdánwò tó ṣùgbọ́n gbédé a lè borí bákan náà ó ní ó ní aláti dọ̀rọ̀ mọ́ ìfẹ́ bàbá dídí ọmọ ìfẹ́ bàbá yìí ẹ̀hún náà ni wípé aláti mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣèlérí fún wa nínú ìwé rúùmù orí kẹjọ ìwé rúùmù orí kẹjọ ní ẹsẹ̀ kọkànlé ní ogún èyí tó wípé nínú gbogbo eléyìí àwa ju aṣẹ́gun lọ nítorí ẹni tí ó fẹ́ wa tàbádé tèmi àti wọ́n gẹ́gbó yìí sọ fún wa tàbádé rọ̀ mú ìfẹ́ ọlọ́run a rí i pé àti ṣẹ́gun wa a jẹ́ nǹkan tí a jẹ́ nǹkan tó ṣe yẹpẹrẹ tí kì í ṣe nǹkan tó nira tàbádé ṣe eléyìí pẹ̀lú ìgbàgbọ́ tá a sì ní ìkíyèsára nínú ọlọ́run ojú ohun èlò nígbòógì láti ṣẹ́gun ìdánwò èṣù ká tó máa tẹ̀síwájú nínú ohun èlò kẹta sí ìkarùn-ún ibi tí a ó fi àdàgbà ẹ̀kọ́ yìí ká máa fi rọ̀ sí mo fẹ́ kí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba láti ẹ jẹ́ ká tẹríba láti gbàdúrà bàbá wa ní orúkọ Jésù Kristi mo dúpẹ́ torí wípé ẹ̀yin ni Ọlọ́run mo dúpẹ́ torí pé kò yípo padà àti pàápàá nígbà tó bàtà bá képe yìí lẹ máa ń gbọ́ tiwa ní wákàtí yìí mo béèrè fún oore ọ̀fẹ́ àti ìmísí yín wípé gbogbo ọkàn tí yóò máa gbọ́ ọ̀rọ̀ yín àti pàápàá èmi tí yóò sọ bíbélì wípé ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ yín kó sọ̀rọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ọlọ́run mo gbàdúrà wípé kẹ́ kún mi pẹ̀lú àṣẹ àti ìmísí ọ̀rọ̀ yín àti ìyè ọ̀rọ̀ yín wípé kẹ́ fi òye àti ìmọ́lẹ̀ ńlá fún gbogbo etí àti ọkàn tó ń gbọ́ yín wípé gbogbo alápapọ̀ ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ká di alábòkun fún ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní òní gẹ́gẹ́ mo ti ṣe sọ a máa tẹ̀síwájú ohun èlò kẹta tí aláàtì ṣàkíyèsí nítorí pé olúwa fi sí ìkáwọ́ wa ká fi lè borí sátani òun ni agbára agbara mímọ́ agbára ẹ̀mí mímọ́ ẹ jẹ́ kí á kíyèsí ìwé lúùkù orí kẹrin ní ẹsẹ̀ ìkíní bíbélì wípé jésù kìí ti padà láti odò jọ́dánì ó kún fún ẹ̀mí mímọ́ ẹ̀mí bà ẹ̀mí ẹ̀mí bá darí rẹ̀ lọ sí aṣálẹ̀ ẹ̀yìn olúwa lógo bí jésù ti ṣe kún fún ẹ̀mí mímọ́ yẹn tí a sì ti ọwọ́ ẹ̀mí darí rẹ̀ lọ sí ijù ìyẹn ò ní kí sátani kó má dán wò láti kò ní kó má ṣe dán wò fún ṣùgbọ́n ohun kan tó dájú nínú kíkún tí Jésù Kristi kún fún ẹ̀mí mọ́ òní wípé ẹ̀mí mọ́ yìí nínú Jésù Kristi ó ṣẹ́gun sátani èmi àti ìwọ náà lónìí tí a ó bá ṣẹ́gun a ní láti lè jẹni tó máa kún fún ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ọlọ́run ní ìgbà gbogbo ẹ ọ̀pọ̀lọpọ̀ lónìí tó láwa kìrìsìtẹ́nì tábà ti gbà láti di ọmọ ọlọ́run àti wá gbégbé ayé àdúrà àti àbí ìgbé ayé gbígbà àdúrà àbí ká máa lépa àti kún fún ẹ̀mí mọ́ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló yọ ọ̀lẹ àti nípasẹ̀ eléyìí tábà kún fẹ̀mí mọ́ ó rọrùn fún àwọn ìdánwò kéékèèké sátánì àbí ìdánwò ńláńlá àbí nǹkan tí ìbá tiẹ̀ jẹ́ bá jẹ́ kékeré ìwé bá jẹ́ ńlá ó rọrùn fún sáà láti lè borí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì bíbélì pé lẹ́yìn yóò gbàgbára nígbà tí ẹgbẹ̀rún tó bá bàlẹ̀ yín yóò sì máa ṣẹlẹ́rìí mi tó bá ṣẹlẹ́rìí Jésù Kristi nínú ayé yìí á láti gbégbé ayé agbára a sì láti lè gbọ́ sí ìmọ̀ràn àbí ìyànjú ìyànjú Paul nínú ìwé Éfésù orí kẹfà ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá ètò ipò ní ẹja lágbára nínú Olúwa àti ní gbogbo ipá agbára rẹ̀ láti fi ṣe kíni o Bíbélì wípé ó ní kí a lè kọjú ìjà sí Sátánì àti gbogbo àrékérekè rẹ̀ ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ máa gbé ìgbé ayé kìrìsìtẹ́nì tó kún fún agbára ẹ̀mí mọ́ èyí tó fún wa ní àǹfààní ìṣẹ́gun ní ìgbà gbogbo lórí gbogbo àrékérekè sátani nínú ẹbí wa ni nínú iṣẹ́ nínú iṣẹ́ wa ni àbí nínú iṣẹ́ ìránṣẹ́ àbí nínú okòwò wa tí a bá lè kún fún agbára ẹ̀mí mọ́ láti pé ààbò wa ó dájú kúrò lọ́wọ́ ìtànjẹ àti gbogbo ìdánwò sátani ohun èlò kẹrin òun ni a lè kíyèsí tó yẹ pé ó jẹ́ ohun èlò tá a ti fi fún wa òun ni ọ̀rọ̀ ọlọ́run èyí tí a kọ wípé a ti kọ wípé tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí a kà ìfọn láti orí kìíní láti orí kẹrin ìwé lùkù kíta gbàtà kíyèsí láti orí kìíní sí ẹsẹ̀ sí ẹsẹ̀ ìkejìlá a rí pé jésù kìí sọ wípé àti kọ́ wípé àti kọ́ wípé àti kọ́ wípé àti kọ́ wípé yìí èyí ni mo tún lè pè ní òtítọ́ ìwé àìsáyà orí ogójì ẹsẹ̀ ẹsẹ̀ ìkẹjọ ìwé àìsáyà orí ogójì ẹsẹ̀ ìkẹjọ wípé ó ní koríko a máa rọ òdòdó a sì máa rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run wa ó dó títí láé bákan náà nínú ìwé édèrò orí kẹrin a lè ẹsẹ̀ ẹsẹ̀ ìkẹ ẹsẹ̀ ìkejìlá a lè rí wípé ọ̀rọ̀ ọlọ́run a lè fi wé idà ẹ̀mí a pè ní idà ẹ̀mí ǹjẹ́ pé tó ń fàníyà dé pínpín ọkàn tó fi dé oríkè egungun tó fi dé inú ọ̀rá àti inú ọ̀rá egungun a rí pé a lè rí ọ̀rọ̀ ọlọ́run yìí a lè rí idà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run àbí bí òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tí èṣù tí kò lè kò lójú torí pé ọ̀rọ̀ yìí kò lè yí padà láéláé ó ní ayé àtọ̀run lè rí padà ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi ó ní kò yí kó padà ọ̀rọ̀ tí kò tí ọ̀rọ̀ ọlọ́run tí kò yí kó padà yìí tí a bá lè lo ọ̀rọ̀ yìí nígbàkigbà tí èṣù bá gbé ìdánwò dé a rí pé èṣù kò lè kó irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò lè kó lójú mo rántí arábìnrin kan ní nílùú èkó nígbà tí mo pàdé ẹ̀ ní 1992 obìnrin yìí ń jẹ́ kí n mọ̀ àgbàlagbà ní o ti di ó bímọ bí ọmọ mẹ́ta obìnrin sọ pé September ẹ̀rù ń bà á torí pé gbàyàn àwà ní oṣù kẹjọ ẹ̀rù lẹ́rù ń bà àwọn torí pé oṣù kẹsàn-án tí a fẹ́ lọ wò tá a fẹ́ lọ wọ̀ nígbà yẹn ó ní torí pé oṣù kẹsàn-án òun máa ń ṣàìsàn púpọ̀ tó yẹ pé àìsàn yìí máa ń gbé òun nílé ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀rù wa ń bà á wípé ó ṣeéṣe kó jẹ́ pé òun ti máa kú níjọ́ kan nínú oṣù kẹsàn-án yẹn torí pé oṣù kẹsàn-án nìyá òun kú nínú oṣù kẹsàn-án nìyá tó bí ìyá òun ló kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé nítorí náà oṣù kẹsàn ó ti wá di ẹ̀rù sínú ayé ẹ̀ tó yẹ pé ó máa ń jẹ́ kó ṣàìsàn ṣùgbọ́n tí wọ́n fẹ́ kẹ́ mọ̀ ni pé arábìnrin yẹn nígbẹ̀yìngbẹ́yìn ní oṣù kẹsàn-án yẹn lọ́rùbìnrin yẹn kú ó fa ọmọ ẹ̀ sílẹ̀ ó dẹ̀ kú ó lọ ntí ohun tóbìnrin yìí ìbá lò òun ni wípé kó ní kí ó kọ kó sọ ọ̀rọ̀ ọlọ́run ìtúgẹ́ pé a ti kọ tí kò sì lè yípo padà wípé èmi kì yóò kú bí kò ṣe yíyè kí èmi kó lè ròyìn ìṣe olúwa a rí pé tí èṣù bá gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbọ́ pẹ̀lú ìgbàgbọ́ nínú wa tó gbọ́ pẹ̀ tí ìkànṣe pàkan sọ lórí asán ṣùgbọ́n tá a sọ pẹ̀lú ìgboyà àti ìgbàgbọ́ ẹ rí pé èṣù ogun èṣù á bẹ́ẹ̀ ni gbogbo ìdánwò rẹ̀ á sì fọ́n kádànù ẹ̀yin ọmọ ọlọ́run ohun èlò karùn-ún tí a láti kíyèsí tí olúwa fi fún àwa kìrìsìtẹ́nì òun ni jésù kristu olùgbàlà ẹni tó yẹ kó wà ní ọ̀run tó ti ṣẹ́gun sátánì tó jẹ́ pé tó jẹ́ pé ó ti borí ó jókòó ní ọwọ́ ọ̀tún lódùmarè tó sì ń gbẹ̀bẹ̀ fún wa fún èmi àtiwọ́ ìwé bẹ́rù orí kejì ìwé bẹ̀rù orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún wípé nítorí níwọ̀n ìgbà tí òun alára ti jìyà ìyẹn ni jésù kristi a lè ran ó lè ran ó lè ran àwọn tí ó wà nínú ìdánwò lọ́wọ́ ẹ̀yin olùgbọ́rọ̀ mi èmi àti wọ́ ló wà nínú ìdánwò lọ́wọ́ bá lọ́wọ́ bá torí pa nínú ayé àṣewà nínú ẹran ara lóòótọ́ ọmọ ọlọ́run ni wá ṣùgbọ́n síbẹ̀ torí pa àṣewà nínú ara yẹn ìdánwò lè wá ní àkókò kí àkókò ṣùgbọ́n tí mo fẹ́ ká mọ̀ ni pé irú ìdánwò tá a lè máa là kọjá jésù kristi ẹ láti máa láti máa rántí ọ̀rọ̀ ọlọ́run yìí rán wa létí wípé ó wà ní ọwọ́ ọ̀tún lódùmarè ó sì ń gbẹ̀bẹ̀ fún èmi àti wọn torí di èyí tí sátani bá gbé ìtànjẹ ẹ̀dí mo láti fẹ́ ká mọ̀ wípé a ní olùrànlọ́wọ́ tí kò lè ṣe tí kò lè yẹ tó kún fún ìrírí tó sì ní agbára tó lè gbà wá lọ́wọ́ ìdánwò yẹn nítorí di taba taba ńlá ìdánwò kọjá ẹ jẹ́ ká ẹ jẹ́ ká so mọ́ oore ọ̀fẹ́ yìí ẹ jẹ́ ká béèrè fún oore ọ̀fẹ́ yìí wípé wọ́n ti Jésù Kristi tó ń gbẹ̀bẹ̀ fún mi Olúwa ràn mí lọ́wọ́ á sì ràn wá lọ́wọ́ torí pé ó fẹ́ láti ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kí a mọ̀ wípé ìdánwò jẹ́ ohun èlò Sátánì láti ṣẹ́gun wa ṣùgbọ́n Ọlọ́run á máa lo ìdánwò ní ní ìgbà gbogbo gẹ́gẹ́ bí ohun èlò fún ìgbéga tàbí ìgbéniró wa ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì fún wa ni pé a hàn láti gbàgbé àwọn ohun èlò márùn-ún èyí tí yẹ pé olúwa ti kó sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ohun èlò àti gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó yẹ pé a lè náwó sí nígbàkigbà tí èṣù bá gbé àrékérekè ìdánwò rẹ̀ dé. kílẹ̀ ò lè ṣe bàbá kílẹ̀ ò ṣe ọlọ́run. Bele bua ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.